ọgbọ́dọ̀ gbádùn ọgbọ́dọ̀ gbádùn kàkà ò ní ṣe wọ́n ní kórìlọ́tà yí àgbàrá òwò ìyá dípá fòyí tó ti lọ rèé pọta sínú omi ìyàwó rẹ ti dewé abẹ́rẹ́kọlù sojú òkè sakọ́nyẹ́ fi jésù àmọ́dún sojú ẹ̀ mú láàfin sìnkú alágbẹ̀dẹ ìwọ ọkọ rẹ ọ̀dàgbò dìwọ́nrán òdìwọ́nrán dàgbò gbígbé bá dàgbà títí ìrákùrò kí orílẹ̀ yìí tiẹ̀ dàtẹ̀ pẹ́ lónìí. yóò dàbọ̀ ṣùgbọ́n yọ ayọ̀ ayọ̀ ayọ̀. àwọn oyin náà. alẹ́ ọ̀dọ̀ báwo ṣọ́ọ̀ṣì ní ìlú wa. bọ́ọ̀ báyìí lè pẹ́ mi tọ́ wa ikú ká wọn nínú. àkílódé tàbí gbọ́dọ̀. àmọ̀ pé yábí iná àbí kí ló ń kọ rẹ̀. tuntun bọ̀ tuntun bọ̀. wọ́n wọ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀. àwọn òpèjú wọn ni àwọn òpèjú rò àwọn òpèjú rò àwọn òdòkùn àwọn òpèjú rò àwọn òpèjú rò dúró àwọn òpèjú wọn ni dúró àwọn kúrò ti dúró. tí ó ṣe kò lè kú nítorí gbogbo òbéèrè tẹ̀ ń béèrè òun kò lè kú lódodo ńgbà tẹ gbé wá àyè bíi pé yóò jásẹ̀ yóò jáwọ́ rẹ̀ àwa dúpẹ́ fún lọ àti fún lóògùn ara rẹ̀ ti balẹ̀ ó ti wá rẹjú lọ́wọ́ ẹ gbọ́ ẹ wà lọ́ọ́lé nítorí àwọn àlejò pọ̀ lẹ́ẹ̀dẹ̀ẹ́ mi tèmi ń dá lóhùn lọ́wọ́lọ́wọ́. bàbá ṣé ọ̀rẹ́ wò ní kú báyìí. ẹ mọ́kàn yín ni ẹ ti gbé dọ́dọ̀ èmi àti lè gijó oògùn oògùn alẹ́ ní bá yín wí nǹkan kan ò ní ṣe ẹ bọ́ ẹ̀yin ẹ ṣeun ẹ bọ́ ọ̀rọ̀ yan tó bá dalẹ̀. mi ò fara mọ́ ohun tí bàbá sọ àmọ́ òpè ká dúró síbi ohun tó bá máa ṣẹlẹ̀ ká fojú ara wa rí ká dẹ̀ fi ti ara wa gbọ́ àbí kí lórí sùn. ẹ kò burú ọ̀rẹ́ ẹ jẹ́ ká dúró. yá dúró. Mm, kò burú. kí ló dé kò yẹ kó rí báwọn torí pé ọ̀rẹ́ rẹ̀ níṣòro ọwọ́ á sá fún un kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tẹni ó dé la rí o tẹni tí ń bọ̀ àti ìmọ̀ o bẹ́lẹ́dùmarè bá lóun dé báyìí tó gbé ẹrù náà kúrò lórí rẹ̀ tó sọ sórí ẹlòmíì kí ló ń tọ̀ fẹ́ bọ́ lọ́hùn fà. inú bínú ìyá wa kẹsì mọ́wọ́ wò ó ìyá mi ló fà á bẹ́ẹ̀ ni ẹ má rí dákun ẹ bínú ìyá wa ẹ bínú ìníṣẹ́ bẹ́ẹ̀ mọ́ ìmọ̀ yọjú sí nígbà gbogbo ìmọ̀ yọjú sí bọ̀bọ̀ ẹ wọlé. ẹ̀yẹ́ ẹ̀yin ò sí ìlọlé tí mo ti wí mo ní ẹ lọ ní ìgbàgbọ́ má lèèyàn fi ń ti gbogbo nǹkan elédùà ní má rẹ̀ dáyà o àmọ́ wọ́n gbìyànjú mo fi ń dá ayé lójú ara ọ̀rẹ́ yóò yá ṣé wá rí àgbo tí ọ̀rẹ́ yín mu láti òwúrọ̀ ó di àárọ̀ ọ̀la kára rẹ̀ tó balẹ̀ ẹ gbọ́. èèyàn ò omi gbóná sẹ́nu kó tún dúró ara rẹ̀ ó gbà á ẹ̀fọ́ kò bá é ó tètè máa lọ ilé títú. kó má bàa náà ni àmọ̀ pé sórí ni tó ṣẹlẹ̀ pé ó ti tí mo ti máa ń rí ẹnu àbá wa yìí ó jẹ́ ọmọbìnrin tó rẹwà dáadáa mo wá wò pé irú ọmọbìnrin tó rẹwà bíi tiẹ̀ tó tún ní wàwá yìí tí n bá fi ọ́ ṣaya lọ́ọ̀dẹ̀ mi kò lè sí tí ó burú bẹ́ẹ̀ o. tí n kò sí ọ tí n kò sí ọ kí ni wọ́n dákun kí ló kọ̀ rẹ ná. akínyàn ló kọ mi. akínyàn ó ti fẹ́ di akínsukú fún àwọn òbí rẹ ó fẹ́ kí àwọn òbí rẹ fojú sunkún rẹ èmi. ọ̀rọ̀ rẹ̀ sóni ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀ já lọ. ọ̀rẹ́ mi kí ló sọ fún mi. olórí ibùdó mọ̀ ló ń wọ fẹ̀mí mọ̀ ni. ó lóun ò fẹ́ ọ. ó dán lórí ibu rẹ̀ lóhùn ó dán lóhùn. ṣé lọ. ara mi yẹ. sọ fún mi ó dìbò ìlú ni àwo jẹ́kíjẹ́kí kíní kò yẹ ọ kò jẹ́ gbádùn lè bèrè ńgbà fún o ìgbín rẹ ó ti tẹnumọ́ gẹ́lẹ́ yìí àfi dandan kó wò ó sórí ibi tó bá ní kí gbígbé rẹ ó má gbè ibẹ̀ ni ó gbè ibi tó bá ní kí tẹ̀tẹ̀ rẹ ó mọ́tò ibẹ̀ ni ó tẹ̀ o àfi ká tẹ́lẹ̀ yìí o. wo ah! wo ọ̀rẹ́ mi àfi kí n gbé bẹ̀ àfi kí n tẹ̀ bẹ̀ àfi kí n gún o wọ́n ah! ah! ní lẹ̀kẹ̀ máa já sí lẹ̀kẹ̀ máa já sóbi ibi kan ṣáà lẹ̀kẹ̀ máa já sí ṣáàrí àdégbọ́kú ara wa o ṣàǹgbọ́ àdèkè tó rẹ ní bárìn ká má tó rẹ ní bọ̀rọ̀ sùn kó kó kó fáì àbẹ̀wọ́ fàdídí ṣàǹgbọ́ tó ìwọ ni mo bá lọ́rọ̀ o ṣàǹgbọ́ tó ìwọ bọ́lápá rẹ o fẹ́ yá kí ìpá nínú ọ̀rọ̀ rẹ tàjọ́ ń bára wa ṣe tábàdé ṣe ń bẹ ẹ sọ́ọ́bà ìwé yìí ni wọ́n máa jẹ́ bọ́rọ̀ tábà ń bẹ ẹ sọ́ọ́bà yìí ìwọ fẹ́ kẹ́ mẹ́jọ bọ́rọ̀ kéde nǹkan tó fún ẹ tí wọ́n fún ẹ tó wá gbogbo bí ìlú ìṣe tó ti rí ti tí òun obìnrin ṣòlè máa fẹ́ tó ẹ gbé pé ni wọ́n lọ kẹ́nu fẹ́ sí ẹ àwọn ìgbà sì bọ̀. bẹ́ẹ̀ ti rí ní ìwà gbogbo ọ̀nà ọmọbìnrin yóò ti dára sí i ó kú nífẹ̀ẹ́ tẹ́lẹ̀. ìfẹ́ rẹ̀ ń lọ́kàn rẹ̀. ó nífẹ̀ẹ́ rẹ̀ lọ ọ̀nà tó gbàjá ya rẹ̀ tó gbọ́ akínyọ̀ ẹyẹ tó wúlò kólókó là ń pè ní lóògùn àìjùlẹ̀ kó lọ o ó olóko ò ní jolongo lẹ̀ kó lọ o toró mọ̀ pé jẹ tó yé ayé fóun gbígbésẹ̀ lórí yà ó láyọ̀ o. ìyá ṣébí ṣe mọ ọba lọrẹ ṣébí ṣe mọ ọba lọrẹ ẹwù gbogbo àwọn òkú ilé sá fún mi àwọn tọ́jú òbí tọ́jú ọ̀rẹ́ mi agídí ni ó fi ń bá mi ṣe kótópó ti bá bèrè bínú báyìí ẹsẹ̀ mọ́rùn fẹ́ yàlú lẹ́ni ṣébí ṣe mọ ọba lọrẹ ìyá mi. ọkọ mi àmọ̀pé ọ̀ ní kújọ́ sùn ọ ni wọ́n jọ sùn ọ ó mọ̀ pé lórí ọ̀rọ̀ rẹ wọn ò sùn wọn ò wò èmi náà wọ̀ ọ́ lásán ẹ á mọ̀ pé àwọn náà sá mọ̀ gbogbo ọkùnrin náà tóun rí ẹ́ ó yẹ kó yẹ kí n mọ̀ fi gbogbo ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tán ni a mọ̀ pé ṣùgbọ́n mo mọ̀ pé délédùà sí ń bẹ lókè láìpẹ́ láìjìn yóò yan tiẹ̀ fún ọ ó sì mọ̀ wípé ọkùnrin tí ò bá fẹ́ ó di dandan kó nẹ́dùn ara tá a máa wá yẹ gbogbo àpò ọkùnrin wò ni mo bí ọ́ ni ẹlẹ́dàá mi ó pèsè tí o fún ọ. láì ṣe kí ìyá mi. mo ní ojú mo bò ó ní ojú mo bò ó mo ní ojú eléjú ó sàrè ọkọ rẹ sí ọ láìpẹ́ láì jì ààrẹ ni ó sàánú wa tí ó bá wa wẹ̀dùn ara. àti yọ ẹ kò kí ni lọ gbọngbọngbọngbọn kí ni ṣe ẹlẹ́ẹ̀dá rẹ kí ni ṣe gbogbo ọpọlọ rẹ mo dé lájú rẹ sílẹ̀ ọmọdé bẹ tán àgbà sọ kódà mi bó ti bẹ ayémọ́yé ìgbà tí mo ti bọ̀ sọ̀rọ̀ mo ní kó fi àmọ̀ pé yá bí iná lẹ̀ ṣé dandan ni ṣé dandan ni kò fẹ́ ni. ẹ wo ẹ wo ẹ̀gbọ́n mi ní ìmọ̀ pé lórí ọ̀rọ̀ àmọ̀pínlẹ̀ ṣe pè mí alágbẹ̀dẹ mi tó lu ilójú kan ó lámì tó rì. orí rẹ orí rẹ ò dáa kí ni ìsìn ọ́ ṣé ìwà rí nǹkan tó dáa yìí máa sọ fún mi pé nǹkan tó dáa ni àmọ́ pé yá bí iná lẹ́ni tó mọ̀ pé gbogbo aráàlú ló ń sán sáfù káàkiri tí gbogbo èèyàn ń bẹ̀rù rẹ̀ tó fẹ́ kúkọ́ ìmọ̀dí ni ẹ dákun sọ fún mi tó fẹ́ kúkọ́ ìmọ̀dí ni. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ tí mo rọ̀ yìí ẹ tí mo ní líle líle líle yìí ah, ah, ìjọ́jú wa náà sá ló ṣe nígbà tí bàbá wa ti yá wa ń bẹ láyé tẹ́ ẹ fẹ́ fẹ́ Adéwálé mm. ṣe bí bíyà bíyà mi àti bàbá mi ṣe bá yín sọ rèé wọ́n ní pé kẹ́ ẹ má fẹ́ tẹ́ ẹ wọn tẹ́ ẹ wọn pápẹ́ tí pàṣípà àbí kẹ́ ẹ fẹ́ nígbà tẹ́ ẹ fẹ́ kí lọ́ọ́ ṣe fún ẹ ti fi mí lẹ̀. èyí mà ti rò ní ìmọ̀ pọ̀ sí rò sí ìtàn èmi ló ń pàtó fún ní ìwọ yìí náà dákun nínú ọ̀rọ̀ ẹ̀mí àti ẹni tó sọ pé mo fẹ́ tún jẹ́ mi àti ọ̀rọ̀ ọmọ pé yábí náà tà ń sọ yìí tó jọra wọn ni fẹ́ẹ̀mí ti wá kú láti bàtí ní ti ọkọ mi ni yábí iná tó yẹ pé gbogbo ẹni gbogbo èèyàn nímọ̀ ní gbogbo àbáwá yìí pé ọmọ burúkú ni ó wá ń sọ pé òun wá ń sọ kátàkátà òun ń pètò fún mi ní ìwọ náà. ẹ wo ẹ bọ̀ mi tó wáá pé torí ọ̀rọ̀ ya bí iná ní òǹfà bọ́ọ̀lù sí mọ̀tò láàrin àti yín aláṣẹṣe mi ní màá ti dára rẹ̀. aláṣẹṣe mi gbogbo ní ìwọ̀n tó ní ìwọ ọmọ tó pọ̀ pọ̀ pọ̀ ọ̀ ní bẹ́ẹ̀ òsì ní bẹ́ẹ̀ náà ní ìṣe tọ́ ni ìjọ nígbà sọ̀rọ̀ ògbọ́ wá ní kí ni nínú tọ̀ ọ̀jẹ̀ ọ̀ máa jẹ mí ó ti dàbí ọkùnrin ó ti jù bá ọ lọ ìbínú inú kòkò kà ní ìforí rẹ wí gbogbo kòkò abọ́mọ sọ̀rọ̀ ó mà ga o. ẹ̀yin ọ̀rẹ́ mi ó mọ̀ dàbí pé ọ̀rọ̀ akínyọ̀ ó mo ti fẹ́ mọ̀ dàrú ọ̀rẹ́ mi tó fẹ́ kí àṣírí irú ọ̀rọ̀ wo ló sọ? ṣé o fẹ́ mọ fi tó ṣe mí o fẹ́ mọ fi yọ̀ mí ni. ọmọ pé ọ̀rẹ́ mi ó bínú mo bínú àpò ló sọ̀rọ̀ báwọn ṣé bó ṣe yẹ kó sọ̀rọ̀ sínú mo bínú ọ̀rẹ́ mi dákun mo bínú. ẹ ǹ tí bínú ǹ tí bínú ó kọ̀ dánú bí mi ni. mo gbé mọ̀ràn ni kò sí tó bínú. ìwọ gbé mi mọ̀ràn ni irú mọ̀ràn wo nu mo ti gbọ́ kò burú sí wàhálà ó dà ẹ jẹ́ àmọ́ sọ àwọn ohun tá à ń sọ tẹ́lẹ̀ ká pa yẹn sí. èmi ò sọ nǹkan kan mọ́ mo fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ akínyàn tẹ́lẹ̀ ni ẹ ti dánú bí mi. mo bínú. ẹ jẹ́ àmọ́ rí bí àwọn. mo bínú. mo bínú. pé gbogbo sísátọ̀ tí mò ń sátọ̀ látijọ́ yìí torí pé mo nífẹ̀ẹ́ rẹ gidi gan ni jẹ́jẹ́ sí kinní kan yé ọ mo fẹ́ fẹ́ ọ ní sùlọ́kà kó o máa bímọ lọ́ọ̀dẹ̀ mi kó o máa jẹ́ orúkọ ìdílé mi nì. àti rẹ̀ kí pípé ò dá lọ́mọkùnrin kí pípé ó kéré fún mi láti fẹ́ àmọ́ ó ò tẹ́rù mi gbé e. àmọ́ pé sọ fún mi mélòó gan lẹ́rù rẹ báwo gan lẹ́rù rẹ ṣe wúwo tó tẹ́mi akínyàn ò ní ẹlẹ́yin ọ̀fà ó jòjé lọ. àmọ́ pé. yáàyò owó àdókù tó ń bewé dọ́gba sí inú igbó. ẹ ẹ ló ń bewé dọ́gba torí kí a ní ṣé bí torí tiẹ̀ náà ni. torí tiẹ̀. ẹ mo ti pé àyín lọ́wọ́ gbà á.

tó ní ní mo níṣẹ́ lọ́wọ́ bàbá mi ló lọ lọ́sọ̀ọ́dún rẹ̀. ṣé èsì tó nǹkan mi ń bẹ lára rẹ dákun mo níbi tí ń lọ o mo níbi tí ń lọ kó o ra fi mílẹ̀ kọjá máa lọ ibi tí ń lọ kí ni mo gbọ́ sí tó tó tó tó ṣe ní ìsìn gan-an o wá bá gbọ́dọ̀ gba kí o tó ti kinu pé wo wo lórí ah, burúkú. ẹ̀gbọ́n náà ló ṣe púpà yá mi torí pé wọ́n súnmọ́ mi lásìkò tí òye wọn súnmọ́ mi. àtúnyọ̀ tó wá ní fún ọmọdé ni ó kò láyà. sí nǹkan kan a wà lókè nílẹ̀ tá a dúró lé lórí yìí tí ò ní lè gbàgbá kàkà kákèrè mọ́dún rẹ̀ sapá ti tán rẹ̀ ní ó ìyá wa fẹ́ pẹ́ fún wa ẹ wo ìyá wa ẹ má bínú pé ìbéèrè tí mo fẹ́ béèrè yìí torí pé ó máa ó rú mi lójú bákan bákan ni àyìn àwọn ìwà tí àmọ̀pẹ́ ń wù yìí nínú ìwà béèrè lọ́wọ́ yín ni gẹ́gẹ́ bí àgbàlagbà pé ṣé bí ti wà nínú agboolé yín gangan mò ni àbí tiẹ̀ ló kọ̀ yàtọ̀. Hmm. elédùn òkú nípa làákàyè rẹ̀. àṣẹ àṣẹ. ọ̀rọ̀ ńlá ló ń béèrè lọ́wọ́ mi. a kì í bínú lágbolé wa kì í ṣe pé inú agbolé wa ló wà. ìdúró ń pẹ́ wọ́n sì ló fa gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí o. èmi wọ́n bọ ọjà o bí mo sì ṣe fẹ́ràn rẹ tó níjọ wọn ò ṣe le tó o ọmọ pé mo wí fún ọ sórí inú òòrùn ọ̀hán tó ti ń rìn ní òjé mi rẹ̀ jà ọmọ kókò dá nípò tó wà yìí káláboyún mọ́ rìn nù rùn gangan àá lóríṣiríṣi àǹjọ̀nù ní kọjá ẹ́ wọn ò fẹ́ o bí ìdìbá sì bàjẹ́ lọ́mọ kó tó nídìí ni ó dá. ìyá mi ẹ mọ̀ bínú kì í ṣe mo sáré lọ sí nǹkan ni bí n bá sì lọ ṣe bí baálé mi bá dé àwọn náà ni wọn ò mọ bá mi jà ẹ dákun ẹ mọ̀ bínú ìyá mi. kò bá jẹ́ kí baálé rẹ dé kó rojọ́ kí n wá sọ fún pé mi mo wí fún ọ pé kọ́ ọmọ lọ. ẹ forí sí ìyá. sàrà jókòó rẹ yóò rọ̀ lọ́rùn òní ní ọ lára léwúrẹ́ ṣe ń kúnlẹ̀ tí ń dìde tí fi ń bi tiẹ̀ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lélẹ́dù ọba mi ṣe wọn ò ní gbé òkú kúrò nú àlàyé wọn ò ní gbá àlàyé kúrò nú òkú rẹ̀ ó sì rí fún ọ̀nà ló ṣe ọkọ mi wọn ò fẹ́ nǹkan mi ìwọ bá fẹ́ ṣe gan tó bá rí pápá rẹ̀ kú pè mí wọn ò ṣe é èmi o. 아, 아, 아, ibi yẹmi ó di kí ló jókòó yìí ayé ah. ibi yẹmi ibi yẹmi kí ni tó mú ọ ẹ tó o sì mọ̀ pé láwọn ẹgbẹ́ lẹ́yìn kan kò gbọdọ̀ jókòó sórí odó lásìkò ọdún ìṣọ̀gbọ́n ní ìlú wa yìí ah. ibi yẹmi dákun ohun tí ò ti ti tí ò ṣe tèmi mọ̀jà káyé kà sí mi ń gbà. ìyá mi mọ. àlẹ́ mọ àlẹ́ mọ ọ̀sẹ́ ní mọ̀ ọ̀sẹ́ ní mọ̀. Ah, ẹ tí ẹ wá dúró ṣé ní òrùn hanhan yìí tá ń rún ẹ láta lò mo bí ẹni tá ń rún ẹ láta lò sí àwọn ìwàsọ lẹ́nu fún mi sá mo mọ̀ ń ké fún ọ tó ó yẹ mọ̀ wọlé lọ. wọ́n mi wo èsè tán. ètò kù lẹ́rù ẹ ṣe wọn wọn ò bá yín parí rẹ ẹ mọ̀ wọlé. ọ̀sẹ̀ ìyá mi. alákòóràn. Ah! nínú ẹsẹ̀ mi kí ló mú ọ lẹ́sẹ̀ ibi yẹmí kí ni rọ ń bẹ̀ kí ni rọ ń bẹ̀ ẹ dákun ara ẹ ọmọ lọ ká fẹ́ sùúrù àsìkò ti tó nù àsìkò ti tó nù ah! ah! mọ ẹ ọ̀rọ̀ agbẹ́sẹ̀ gbé bí mo ti ra ń gbé. nítorí nítorí nítorí gbẹ̀ndé Ronke. ẹ rọra ah, kò ní ní ọlá ẹ ṣáà rọra má fi kùn délé. ayọ̀ abara díndín. àbí aláàyè o ah. ǹlẹ́ òye ọmọ òkè ọkọ ewu ọmọ. Ah, àdúpẹ́ lọ́wọ́ onílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílé ayé àkó ọ̀rọ̀ ọmọ. ẹ ṣeun bó o wà ní. adúpẹ́ abo ni o. abo bẹ́ẹ̀ ah, ni. kò sí èyí tí ì sọ mọ́nú rẹ̀ kọ́yàn kọ́yàn ojú mi. yóò sì dirun yóò dìgbà fún ọ ọ jèrè àmọ́ òye ọmọ ọmọ ìmú àmì wáyé o. àmì bíi ti bó o wà bí. ìkèlè ń bẹ lọ́rùn rẹ̀ ní ìtòsí túmọ̀ ìpè kele Ṣàngó níbẹ̀ lọ́rùn rẹ̀ ìkélé ń bẹ lọ́rùn rẹ̀. bẹ́ẹ̀ni. ìkélé Ṣàngó. alágbára ọmọ ni. ó ti yé mi. ọ̀rọ̀ rẹ̀ yé mi. ẹ ṣe mo dúpẹ́. àdúpẹ́ àdúgbàrá ẹni. ẹ dákun hmm? ṣé mo lè wọlé kí n. ẹ ń bọ̀ nà ń bọ̀ ọ wọlé ní sùn ń bọ̀ o. ó ṣe rí nù ìyá rẹ̀ ní torí gbogbo ohun tá a bá ní kí ìyá rẹ̀ wọ́n ti òun gan ni màá ń lè san apá sí i àmọ́ látìgbà náà tọmọ náà ti tó láti ní pé à ń fọkọ àbá ń mọkùnrin wálé mi ò ti rọkùnrin kankan pè débi pé wọn ò ná òun gbè sílé èyí tí yóò wá jàjà máa rí náà eh, lọ́lọ́jọ́ bá dé n ló wá mú mi jókòó tí mo rò sọ́tún tí mo rò sósì gẹ́gẹ́ bí àgbàlagbà tí mo tan àwọn onímọ̀ lọ ni wọ́n sì jẹ́ kó yé mi wípé ohun tí ó lè máa rọ ìbínú ọmọdé àbírú ọkùnrin tí ò bá fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya sílé àti kó lọ́wọ́ ẹ̀dùn àrá o. dájúdájú tẹ fi ń yé mi ní pé bá a bá lè rí ẹ̀dùn àrá a ó rí àtúnṣe sí ọ̀rọ̀ àmọ̀pé. òjò báwọn lọ àtúnṣe máa wà ẹ̀dùn àrá yìí náà ní kókó bá a bá ti ẹ̀dùn àrá. a ẹ̀dùn àrá ọmọbìnrin kan ló gbé mi dé àyìn ṣé ọmọbìnrin tí mò ń sọ lẹ́nu yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan ni o mo nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn mi ni ṣùgbọ́n ọmọ náà máa ń ṣe bíi ẹlẹ́gùn bíi kó máa ṣe bíi ẹlẹ́gùn ṣọ̀gbọ́ láwọn ìgbà kọ̀ọ̀kan kó máa bínú nígbà mo wá lọ sọ́tún tí mo lọ sósì wọ́n pé ọkùnrin tí ò bá fẹ́ nítorí pé wọ́n láwọn ọkùnrin kọ̀ọ̀kan ti fẹ́ rí tẹ́lẹ̀ tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù wọ́n pé tí n bá máa fẹ́ tí mi fi ní sẹ̀mí mi bí àwọn fi tẹ́lẹ̀ hùn àfi kí n lọ wá òkú Ṣàngó ìyẹn ẹ̀dùn àrá mo ti wá wọn pé gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ìyá fún wa nínú ìlú yìí pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ níbo lẹ mọ̀ tí mo ti lè rí ẹ̀dùn àrá. ẹ̀dùn àrá iná kò lọ́ọ̀ fi dà lálẹ́. <laughs> ẹni Ṣàngó bá yọ̀ǹda fún ni ó ṣọ̀wọ́n ẹdún ara bọ́ bá tún lọ nílùú kọ́ lọ béèrè èmi ò ní ohun tọ́jú ọmọ bẹ́ẹ̀ o. ẹ̀yin ìyá wa ṣe àbí ẹ mọ àwọn oníṣàngó kan tẹ́lẹ̀ jù ọ̀dọ̀ wọn fún mi kí n lọ ni. ọlọ́yà ń kọ́. ẹran má jẹlé. ẹ ògbóni. àrẹ̀mú. ẹ ǹlẹ́ ẹ má bínú pé mo dá yín dúró mo ń ṣe ọkàn nínú ìyàwó. mo ti gbọ́ ọmọ kan sílẹ̀ tó ìyá tàgbọ́. wo obìnrin wo mo tún fẹ́ gbé sínú ilé bí ò ṣe àmọ̀ pé. àmọ̀ pé bẹ́ẹ̀ nulẹ̀. irun tí mi wí fún ọkọ nù n tí ìsan ni pé bí má máa gbóbìnrin sínú ilé gan-an àmọ̀ pé ni mò ń gbàdúrà kí n gbé sínú ilé ẹ̀rú gbà mí ìbá ní èmi là níyọ̀ sí bá a ti fẹ́ ó dé bẹ́ẹ̀ náà ni ó rí. yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ lágbára elédùà yóò rí bẹ́ẹ̀. ẹ̀yin kẹ́hìn má jẹ́lé àrẹ̀mú torí nǹkan kan mo ṣe ránṣẹ́ pé yìí o mo mọ̀ pé ẹ̀yin lẹ lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ àmọ̀pé tì mí torí mo ti lọ síbì kan wọ́n sì wí fún mi ń bẹ̀ pé bí n bá lè rí ẹ̀dùn àrà ń rèé àmọ̀pé mo ti mọ̀ pé ẹ̀yin méjì náà lọ́rẹ́ mi ẹ̀yin láláṣírí mi ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ ibi tí n bá ti lè rẹ dun ara tàbí bí tẹ bá lè júwe fún mi ẹ ṣàánú mi. àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ ẹni tí wọ́n kìlọ̀ fún pé kó má wọkọ̀ adití tó lè tọ̀ fún ẹ̀fọ́ tó wá sórí ẹ̀ pọ̀rọ̀bọ kó lọ́ wọkọ̀ adití ṣó wá lọ́kọ̀ adití tó wò yẹn ó wá burúkú wẹ̀yìn kẹsẹ̀ burúkú wẹ̀yìn adi tí o sì lè bọ́ ọ̀la sísọ fún pé kó dúró kóun lè bọ́lẹ̀ àfi tí òun bá ẹwà rẹ̀ bá ń gbàdúrà tó ń gbà tí bá ń ké pé elédùà wípé títọ̀ gbọ̀ wòye adi tí o torí àti pé tọ̀ bá gbọ̀ ló bá lóun fẹ́ tọ̀ká bọ́lẹ̀ ìwọ ń tọ̀ fún ẹ̀fọ́ ẹ̀ kò lè bọ́lẹ̀ nínú ọkọ̀ sórí ibi tí èèyàn méjìlá tó bá ti ń bẹ́ẹ̀lì ọkọ̀ ṣòkan sọ̀rọ̀ wípé ó jáwọ́ nínú nǹkan onítọ̀ọ́nù láti jáwọ́ lórí àmọ̀pọ̀ lójúṣe tútù wà láàyè àbí kí nìkan tó wọlé sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ohun tèmi ń rò lórí ọ̀rọ̀ yìí nítorí bí ti ń sọ̀rọ̀ ọ̀hún ọkàn mi ń ṣe ròyìnròyìn wípé bálágbèdè rẹ̀ ṣe ń luni lójú kan ó ṣeé ṣe kí àmì rẹ̀ kó jẹ́ gidi tí ó mú bọ̀ ńbẹ̀. orí rẹ pé oje orí rẹ pé. àti wípé wọ́n ní kíṣu tó dìyàn wàhálà pọ̀ ńbẹ̀ o akọ́kọ́ bẹṣu a sè lórí iná a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí gúnṣu lódó kó tó wá di jíjẹ ká tó máa wá fẹ́ gẹ́lẹ̀ pé à ń jẹṣu gbogbo ohun táwọn bá ń ṣe láyé yìí tí wàhálà bá ti wà ń bẹ̀ à wọ́n sọ pé iṣẹ́ tó bá ti gbàágùn lójú ẹni ó di dandan kó wọ́n jẹ fún ni jẹ. bẹ́ẹ̀ni. obìnrin téèyàn bá wá jìyà jìyà nítorí rẹ̀ téèyàn wá padà wá rí fẹ́ ṣé ẹ mọ̀ pé àbákalẹ̀ nírú wọn máa ń jẹ́. ṣé ẹ máa jẹ ó ti gbìyànjú kò sì kúrò lórí ọ̀rọ̀ yìí náà tá a bá wá gbárùkù tó bá wá padà wá já síre tó já sáyọ̀ ìdùnnú gbogbo wa náà ni o ẹ̀yin jẹ́ ká jẹ́ ká tì lẹ́yìn lóòótọ́ èmi mi ò lè sọ pé bíi báyìí láti lè rí ẹ̀ẹ́dùn àrà torí látìgbà tí mo ti gbọ́njú mi rò pé mo rẹ́dùn àrà òun rí ẹ jẹ́ ká gbìyànjú. tó sọ yìí ó gbà mí láti ẹ̀mí ara mi pé wọ́n sọ pé ibi tá a bá ti rí ènìyàn méjì àbọ̀ bá ti pé mẹ́ta tí wọ́n bá ti ń fẹnu kò síbi ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àbí lọ́kọ̀ọ́jú síbi kan òmùgbò èèyàn ló máa náà ń pẹ̀ síbi. bẹ́ẹ̀ ni. tó lọ gbà tí wọ́n fọ́ ẹ fọ́ ẹ tó ti ní oṣù tán láti fọwọ́ sí pé kèmí náà kò rí lọ́wọ́ láti mo máa fẹ́ rí ẹ̀dùn àárá yìí àti ẹ̀dùn àárá. Ah o ṣe wọ ọ̀rẹ́ mi mo mọ̀ lọ́kàn mi wípé ó mọ̀ bẹ̀. àmọ́ṣáá ibi tẹ́ ti máa rí ẹ̀dùn àárẹ̀ yìí àbí ẹni tó lè ṣe atọ́nà wa tá a máa fi rẹ́dùn àárẹ̀ yìí kí tó ṣẹlẹ̀ fún yín máa gba ìhà ẹ̀mú méjìlá lọ́wọ́ yìí. méjìlá ṣé wọn máa jẹlé wọn máa jẹ́ ìṣèlérí fún ọ sórí nígbò bá dùn wúrọ̀ ọ̀la ìfẹ́ lọ bá ìyá tí wà ní ìsàlódò tá a jẹ òkú. ìyá àjíun. ìyá àjíun ìlọ́gbà ìyá àjíun ṣiṣẹ́ àlàtí mẹ́fà péré náà ní ìrò owó tí bá ti gbà ń bẹ̀ wọ nígbò. ẹ wá dáko nítorí òkò ṣàngó ikò fún. ẹ wá ní sùúrù ṣé tẹ bá bá ara ẹmu yìí fún mi àfẹ́fẹ́ fún mi lówó ẹmu ẹ fún mi lójú ìrun kọ́ máa lọ máa lọ sọ fún ìyàwó mi pé ọlọ́tí lè mí o ẹgbọ́n yẹn ló mọ̀ fẹ́ o fún ẹ lójú èrò ẹyí ẹ má fún mi o kò lè fún ọ lójú àlà o ojú àrẹ̀mú ni ó ti fún ọ. Ah! Ah! ẹ lẹ́lẹ́ ah! o ìyá ìná ẹ̀gbọ́n mi èmi ni. mo ti wòye ní iwájú salon mi ìrìn ń lò mọ òpẹ́ kù lè ní àyìnlẹ̀ wa ni. Akéyọ̀ ọlọ́ọ̀bù gbogbo ti bẹ̀rẹ̀ lánàá. Akéyọ̀. Ah, àti ohun ọ̀sọ́ lórí igbó ọmọ òsì ọmọ òfò tó sọ pé ọ̀fẹ́ tó gbọ́ pé pààyàn kan lánàá ni. ẹ̀gbọ́n mi káṣẹ̀ wá ní pé wọ́n ní pé àwọn pípààyàn ṣé èmi ló pa ni. àwọn onídùúrọ̀ tẹ̀ ń jọ pé kò ní ní ìrọ̀ kankan tún lára rẹ̀ lágbára ọlọ́run akínyàn àkọ́kọ́ ọ̀gbà ò gbogbo rẹ̀ ló gbọ́ nílùú yìí o kódà gbogbo ìlú káàkiri káàkiri báyìí lọ́wọ́ ìfọ́ mu fáyọ̀ lánàá. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ̀gbọ́n mi ṣe rí nílé ayé ta wà yìí ẹni tí ò bá ní ọkàn kìnìún kó lè bá kìnìún jẹun ṣe rí tó bá jẹ́ wípé ọ̀rọ̀ àmọ̀pé tá à ń sọ yìí òun ni yóò pa mí ẹ kúkú máa mú mi lọ. Ah, kí ni ìsì ọ nítorí ọ̀rọ̀ obìnrin sọ pé kíkú kókó máa mú ọ lọ ẹlẹ́dàá mi ò ní jẹ́ elédùn ò ní jẹ́ jẹ́ ń sọ kí nìkan fún ọ akíyọ̀ bó bá ti pé lórí ọ̀rọ̀ ọmọ yìí ni ọ̀ ní fọ́mọ yìí lójú mi kì í sojú ọ̀mí mi lọ́ọ̀tọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ ni. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ fi yín múlẹ̀ ẹ fi yín múlẹ̀. ìní filẹ̀ o ìní filẹ̀ á mélòó lèmi rẹ iṣẹ́ náà tirẹ̀ ló kù ni ó wá ní kí n fi ẹ lọ kí ìwọ ọmọ wa sọdá ọlọ́run ní jẹ́. ẹ ṣe rí ọ̀rọ̀ èmi àtàmọ̀pin kò yé yín ní gbogbo èmi àti àwọn ọ̀rẹ́ mi à ń loko lóòrọ̀ yìí mo ti wá ní pé kí wọ́n dúró dè mí ní ọ̀nà ìpàdé odò ẹ̀yìn ilẹ̀ ti bí tẹ́ni máa lọ fi ojú ẹ̀wọ̀n mi kébì náà lè mú kí n lè fi dákun kébì fún oko mi ni wọ́n ní wọ́n bá yín fún káwọn máa lọ. gbogbo ọ̀rọ̀ tí mo mọ̀ sọ lórí ọmọ òun ò ní gbọ̀n kankan lórí ẹ̀. ẹ á máa sàn yín bó bá tún yá. dákun bí n bá ń bá ìsọ̀rọ̀ bó bá gbọ́ ta ló wàá bá ọ ẹ bóyá bí àwọn kí bá sì bá mi sọ yín gbọ́. ẹ wọ́n ní kí n. bí àwọn kí bá bá mi sọ bóyá yín gbọ́. Ah, etí rẹ ti di láti rẹ akínyọ òdàdà sánú mi akínyọ kí ló dé. ẹ wò ẹ ẹ máa lọ ibi àjọ tẹ̀ lọ nígbò bá dìrọ̀lẹ́ láti máa sọ. akínyọ akínyọ akíyọ̀ àyà ah, mi lọ́wọ́ dákun òsìta náà mọ̀ yìí o dákun bá mi yà wọn àtọmọ òsìta náà ń fẹ́ bá mi yà wọn dànù o akíyọ̀ kí n tọ́jú mi. bàbá ọ̀rọ̀ náà tójú sú mi gbogbo bí tá a gbéyàwó mi dé pàbó ló já sí ohun tí gbogbo wọn wí fún wa náà ni pé ká lọ wá òkú Ṣàngó wá mo sì ti wá lọ ọ̀gbọ́n mo ti lọ ọ̀gbọ́rọ̀ mi ò rí tí jókòó ṣàngó àwọn èèyàn mi kan lọ́wájú èèyàn yìí fún mi wọ́n ní gba débi wọ́n pé máa ràn mí lọ́wọ́. ẹ̀dùn bẹ́ẹ̀ ni bàbá. okòó sọ̀kú wá jẹ́ jẹ́rà lọ́jà. èmi ewélérè ọba kòso inú lóko Ṣàngó gbé èèyàn tó bá fẹ́ rí ìbínú arábàmbí ẹ pé kó lu wàrí òfodó kóná. wá wá sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ bàbá. ní gbogbo oko tèmi gbé oko ṣàgbó kọjá òkú ẹ máa rí káàkiri àmójúmọ́. ṣùgbọ́n èèwọ̀ ni o èèwọ̀ ni o èèwọ̀ ni o ẹnìkan ìbúsàgbó lẹ́rùn béèyàn bá búsàgbó tòjò tẹ̀rù lolúwarí ó fi gbólógbò gbọ́. bí n bá ti fún ọtọ́ tó o bá ti lù ú. yìí mẹ́kọ̀ọ́ pupa. tó ọ̀kan báyìí yóò padà síbi tó ti wá. ẹ fi mílẹ̀ náà ẹ sọ́yìn. ẹ̀rọ ẹ̀rọ àwọn bàbá àti ẹ̀rọ àkọ́kú òjò sí nàìjírí kàkàkà. ewé lérè lé o. ṣàngó mọ́ bá ń jà àwọn olówó ẹbọ ńlé. bàbá mi abọ orí mújì náà ṣu kùkẹ̀kùkẹ̀. ọmọ kékeré mo tó kélé o mo tó kélé o àgbàlagbà mo sókèlè o mo sókèlè o ṣọgbó mọ́tò mi lòkùn lọ́kùn o mo sókèlè o ẹ̀rọ ẹ̀rọ arábàbí ẹ̀rọ. káàbọ̀ bàbá mi ẹ káàbọ̀ ọ̀ka ojú ọ̀nà tí ń lé fùrù kọ̀ọ̀kan tọ́lọ́dẹ. onílé náà o àkàrán dìgbò apẹran tí ìjẹwé gbẹgbẹ àti wúrò ní fojú winá ọ̀mùrẹ̀rẹ̀ níbi rẹ̀ tó yẹ adébábọ̀ ọ̀run mi là tí ó kọ tí ọgọ́ fàtẹ ìmí sẹ̀kó lódù. ọdún máa yà. sọ́ọ́ má dánwò tọ́ ọ dánwò tọ́ ọ tẹ́wọ́ gbà ó kú dànù bí èlùbọ́ èmi mọ́ sọ bẹ́ẹ̀ ọ̀ya fífìlà rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé nígbà tó bá ti délé àṣẹ́gun ẹ bá ń gbé tán ògo òòṣà ẹni là gbé gẹ̀gẹ̀ ẹ bá ń gbé tán ògo òòṣà ẹni. àgbégẹ̀gẹ̀. ẹ bá ń gbé Ṣàngó. kí ló lọ tó ń dá òun ẹ̀kú ẹ̀ ṣàlùyẹ̀ fún ẹ pé àwọn ọlọ́pẹ́ yẹn ó ti ń pẹ́ jù àbí. ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ kó Òṣogbo yẹn kò yé mi mọ́ torí pé ẹ̀gbọ́n mi ń bínú sí mi lẹ́nu ijọ́ mẹ́ta yìí èmi pé wọ́n fi oko òun lẹ̀ torí ohun tó ń sọ kò tẹ̀ yé mi rárá. wọ́n fi ìlú lẹ̀ orí oko tí mo wá jẹjẹ mímu fún ọ bàbá kí ga o. ìgbésẹ̀ ló wà fẹ́ sọ ṣé mọ̀ pé torí ọ̀rọ̀ òkú lásìkò náà ṣe ń ṣàgbéyàwó. ọmọ pẹ́ẹ́lì ọmọ pẹ́ẹ́lì ọmọ pẹ́ẹ́lì ọmọ pẹ́ẹ́lì ẹsẹ̀ báyìí lọ ẹdúró nígbà wà wà kí ni ẹdúró nígbà. wá kí ni mo ní lọ fún ọsẹ nìkan sí i. ẹ wo ẹ dúró ní mo lọ. ọlọ́dọ̀ ìjọba ìjọba ìjọba. wá akéyọ̀ akéyọ̀ akéyọ̀. ¡Es tẹ́ ẹ fún mi tẹ́ ẹ fún ìyàwó mi níṣẹ́ ló dàbẹ̀ ni pé àìsàn òun gan ẹ̀dùn náà ló fi síbẹ̀ gangan ni bẹ́ẹ̀ ti ní a tá a lò gẹ́lẹ́ báyìí bẹ́ẹ̀ náà lára ìyàwó mi. <laughs> <laughs> alágbẹ̀dẹ ìwọ ọkọ rẹ̀ ọ̀dàgbò dì wọ́n rán ó dì wọ́n rán dàgbò gbígbé bá dàgbà títí ìrà kúrò kí lórílẹ̀ yìí tiẹ̀ tàtẹ́. sáré. ọkọ mi mo bọ́ ọ dúpẹ́ mo sì bẹ oyè o àwọn àgbà bọ̀ wọ́n lórí ẹdìyẹ báyìí kì í burú kó yín dúdú orí ìrẹ ò burú bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá rẹ ò ní gbà bọ̀dù ọba nínú ta ló dùn jù lẹ́nu mi láyọ̀ mi kún inú mi sì dùn ẹ wá wò ó pé bí mo wí fún ọ wípé ibi tágùn bá wà ibẹ̀ lè ra ń tàn lọ torí pé ilé ló wà báyìí tẹ́ra tiẹ̀ tàn wá hmm. elédùà ló dìdí yan ọkọ rẹ fún ẹ kì í ṣènìyàn ẹ sì lóra yín pẹ́ pẹ́ pẹ́ dọjú alẹ́ wo ọkọ mi wọ́n ni mo ní kí jù ah ó ṣe gan o n ò rí tí mo lè bí kò sí pé kí elédùà bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ mo dúpẹ́ fún ọ inú mi dùn ayọ̀ mi kún. ẹ wo ìyá wa ìyá àgbà a kì í dúpẹ́ ara ẹni nítorí pé ohun tí ẹni mo ṣe yìí tí ìbá lè ṣe nítorí àmọ̀ pé olólùfẹ́ mi torí tatú ni ó ṣe ṣe. àwọn ah, ò ní wá ọ sí hmm, ò ní ṣubú dànù orí ìwọ náà ò ní burú ìṣẹ̀dá rẹ ò ní gbà bọ̀dẹ̀ ọwọ́ rẹ ò kàn tẹ̀lé àpò. ẹ ìyá mi ẹ wo inú mi dùn ọjọ́ òní tiẹ̀ sójú ẹ̀mí ẹsẹ̀ òye àmì ìwé ẹ̀pẹ̀ fún mi o ẹ̀pẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ pawú ẹ fèrè gìjòbì ìyá mi ẹ̀wọ̀n mo sì tún dúpẹ́ lọ́wọ́ akínyàn náà torí bí wọn bá dúpẹ́ tani mo tún fẹ́ dúpẹ́ fún òun wọn pẹ́ dá o àti àfi kélédè ọba ń dúpẹ́ fún ọ o ṣe mo dúpẹ́ ọkọ mi. ẹ a mọ̀ pé a kì í dúpẹ́ ara ẹni torí ohun tí mo ṣe fún ọ yìí tí n bá lè ṣe fún ọ nítorí ìfẹ́ mi tàbí mi wá ní ó ṣe fún. mo rẹ wá.